ní ọdún díẹ̀ sẹ́yìn àwọn ilé ayánilówó pẹ́pẹ́pẹ́ fìdí rẹmi tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ̀rún bílíọ̀nù náírà ni wọ́n kó jẹ àbí ẹ̀gbọ́n Musa. bẹ́ẹ̀ ni ó ní agbára gangba náà àbúrò ìyàwó mi náà fi ara gba àjálù ńlá ló jẹ́. kí ni ẹ̀rí ìdájú pé kò ní wáyé mọ́. mo fẹ́ kó yé yín dáadáa ilé ìfowópamọ́ alábọ́dé yàtọ̀ sí àwọn ilé ìfowópamọ́ alábọ́dé kéréje. Si wọ́n pọ̀ káàkiri tó jẹ́ wípé àwọn tó dáa títí lórí àwọn èyí tí ò dáa àpẹẹrẹ irú ìtẹ́ ń sọ látàrẹ ẹ máa gbọ́ wọ́n yìí sí lábẹ́ àkóso ìjọba àpapọ̀ èyí sì fún wọn wàhálà láti ní ìgbékalẹ̀ gbòógì ní bí wọ́n ṣe ń ṣiṣẹ́ wọn. báwo lẹ̀ ń ṣe yàtọ̀ sí wọn. bẹ́ẹ̀ ni a yàtọ̀ ilé ìfowópamọ́ tó jójúlówó bíi tiwa yàtọ̀ gédégédé. Gede a sì wà lábẹ́ iléeṣẹ́ ìfowópamọ́ ìjọba àpapọ̀ ààbò tó dájú sí wa. báwo. ààbò wà lórí owó tá à ń fi pamọ́ ṣe é rí ìwé pélébé atọ́ka alẹ̀mọ́gìrì fi hàn pé a lè fowópamọ́ tó tó ẹgbẹ̀rún lọ́nà ìgbà ilé ìfowópamọ́ alábọ̀dé tó jẹ́ ojúlówó nìkan lẹ sì ti lè rí ìwé pélébé atọ́ka yìí